as we see it on social media. Alhaji Oriyomi Amsat. Ẹjọ́ ṣé ó freeze ni. Is everything okay on your side? Ẹjọ́ jẹ́ kí Let me let me know if everything is fine. eh, it's not stable network ò okay. òkè kí ló wá network yẹn fluctuate wọ́n ló ń lọ you can hear me loud and clear ẹ eh, wọ́n ní ó ń bo, ó ń bọ̀ ó fluctuate ó ń rìn stable it is perfectly okay it's from your hand from my hand. 哎，哦。 tí network ò bá stable a lè enjoy ara wa nìyẹn àbí what do you think okay I should go on okay it's from their hand. okay have you guys shared the video i want to see who among of you have not shared please share the video Fọlákẹ́ Lókunlọ page yìí mo mo mo bẹ̀yìn ẹ bá mi ṣe ẹ bá mi send review on this page i don't know maybe that will help please ẹ fún mi ní review ẹ leave me a review on this page for this Tolani Oreniyi TV kí ló ń jẹ́ Tolani Oreniyi TV àbí please ẹ bá mi fi review sílẹ̀ go on that page eh? go under my page when you go on Tolani Oreniyi ẹ máa rí ibi tí review tẹ́lẹ̀ fi review see under my profile please ẹ me mi fi review sílẹ̀ but you only help page wa because you know the flagging is always too much eh? for this my page all my pages has been flagged i'm just managing mo kàn because tí wọ́n flag page cooking, cooking kò kí ń rìn àbí So who can travel far. She understand. They flag my page all the time because they don't want me to talk. But kò sí bí wọ́n ṣe fẹ́ ṣe náà, communicate. So, be a ṣe is everything fine now ṣé everything ti okay bye. ní side me. ní side títí am I audible enough Oh yes, for me. Yeah, let me see your comments, guys. ṣé network yìí ò yẹ kẹ́ tún comment ni. all is good stylish maps thank you i've never seen that name on this platform maybe you're new ṣe ṣe join wa ni ma welcome to this platform so lásìkò tẹ́ join wa àní rí àní rò òkú wọlé bọ́tà wọn ò ní òkú wọlé wa ní àsìkò tẹ́ join wa okay thank you for joining um, i'm super clear thank you you're not new ẹ eh, mi ìrorúkọ yẹn rí i ẹ má bínú mà ìyá ẹ má bínú yẹn náà nice bóyá silent washer ni so tí ẹ bá rí title video mi mo ní pé Alhaji Oriyomi Hamzat and um, Demola um, okay but you always watch after the live show okay Alhaji Oriyomi Hamzat Agbala Gabriel gbogbo wọn Muyideen a lot of things has been going on láti ìgbà tí issue Muyideen àti Àgbàlá Gabriel yẹn tó ti ṣẹlẹ̀ a lot of things ló ti ń lọ ló ń ṣẹlẹ̀ everyday a máa ń rí a kò decide láti máa dà sí náà ni lóríṣiríṣi because nísìnyí Alhaji Oríyọmí Hamzat Alaji Oríyọmí Hamzat. Hmm. jẹ́ kí n sọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat ṣe rí gbogbo nǹkan tí wọ́n ń sọ lọ tí wọ́n ń sọ bọ̀ lórí social media Àgbàlá Gabriel oríṣiríṣi Muyideen ìyàwó Muyideen ní nǹkan tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti láàrin ẹ̀yin àti Muyideen ẹ̀ eh, láàrin Muyideen àti Àgbàlá Gabriel lọ́jọ́ kìíní àná tí eh, gbogbo èèyàn rí bó ṣe lọ bó ti jẹ́ pé àwọn nǹkan kan wà tá a tó jẹ́ pé ó ṣẹlẹ̀ nínú tí a rí dáadáa which is normal. nǹkan tí mo ṣe wá ṣe ṣó ilé ni wípé I really want to tell you pé kẹ́ máa try ẹ lè máa wò ó pé kò ń ṣe mi ò ní kò ń ṣe irú ẹni yìí ló yẹ kó bá mi sọ̀rọ̀ àbí kò ń ṣe shouldn't come from me but ẹ má fi etí èèyàn kan àbí bákan gbọ́ èmi ò kí ń ṣe ẹni tó mú kan mọ́kan àbí tí ó máa wà bias lórí ọ̀rọ̀ ní ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ lọ́jọ́ kìíní àná I came out láti sọ̀rọ̀ nípa Muyideen àti Àgbàlá Gabriel bí mo ṣe view ẹ̀ bí mo ṣe rí opinion ti tèmi wíì tí mo ti ń sọ bọ̀ tipẹ́tipẹ́ bó tẹ̀ jẹ́ pé àwọn èèyàn fi etí ìka gbọ́ nígbà tí mò ń sọ nígbà yẹn lọ́hùn àwọn míì dẹ̀ sọ pé ó fẹ́ gbé Àgbàlá Gabriel ṣubú ni nítorí pé Gabriel ti ń ṣe dáadáa wọ́n fẹ́ gbé ṣubú ni ṣé mo pé ní nàìjíríà wa ẹni tó bá ti ń ṣe dáadáa bẹ́ẹ̀ tó bá ti ní change lọ́wọ́ you must gbogbo nǹkan tó bá ń ṣe gbọ́dọ̀ right gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe nítorí wọ́n ti ní change lọ́wọ́ ó ní nàìjíríà fi rí bó ṣe rí yẹn gbogbo nǹkan tí ẹni yẹn bá ń ṣe ó gbọ́dọ̀ right ni either they're going astray they're doing wrong everything you have to accept it that way like you don't have right to to correct anybody or to condemn anybody or criticize anybody which tí kò kí okay so when I came out the other day so I spoke about Muideen and da da da da da da so when I spoke about I think I made only two videos for both of them because the last year mo ti sọ̀rọ̀ so this year when everything came to pass I only spoke about them twice nígbà tí gbogbo kinní yẹn ń and mo gbọ́ mo gbójú pé okay kéèyàn gbójú ẹ ti understand torí kò ń ṣe gbogbo nǹkan lèèyàn máa ń sọ nígbà míì àwọn tó máa gbọ́ máa gbọ́ àwọn tí ò dẹ̀ ní gbọ́ náà ò ní gbọ́ so mo wá rí gbogbo bí wọ́n ṣe ń ṣe nísìnyí wọ́n ní pé you are behind everything Muyideen is doing to Agbala Gabriel right now. If you look at Muideen, sir, tẹ́ bá wo Muideen dáadáa láwọn tó bá ń wò dáadáa. Ẹ rí Muideen lé àwọn ọmọ àwọn ọmọ tẹ́bi ń pa tó jẹ́ pé ṣé mọ̀ pé àwọn tẹ́bi ń pa àbí àwọn tó nínú burúkú ni kì í sọ náà ti bí ń pa because àwọn míì wà ibi ń pa wọn àwọn kankan wà tí wọn ò ní ṣe. ṣé ẹ̀ ń gbọ́ ṣé wàá ń bíbà ẹ̀yìn tèmi. ṣé network yóò jẹ́ ká enjoy show wa àbí. ṣé kí n continue ni network yóò wà ókè àbí. Okay, kò stable ó ń lọ ó ń bọ̀ because mo ń rí lórí screen mi náà ó ń sọ pé low low kinní kan low connection i don't know àbí slow connection àbí kinní kan connection please if you're okay if you can hear me properly if everything is fine okay the network is fine okay okay okay àwọn small but mighty nìyẹn i believe you that's fine thank you ma thank you thank you so much so bí ó tẹ̀jẹ̀ wí thank you bó tẹ̀jẹ̀ wí pé àwọn èèyàn kì í like á correct èèyàn tó bá ti ní change àwọn èèyàn wọn kì í like even Alhaji Oríyọmí mo ti bọ́ síta rí tí mo ti sọ nǹkan tí mo ti sọ one or two things about him before that was last year because even tó bá jẹ́ bàbá tó bíyàn lọ́mọ téèyàn bá rí nǹkan tí bàbá yẹn ṣe tí ò bá dáa you will talk about it ṣe understand tíyàn bá dẹ̀ sọ̀rọ̀ èèyàn á mọ́kàn kúrò ń bẹ̀ tíyàn bá sọ̀rọ̀ i did not hate anybody i am just doing my own show mi ò ní anybody tí mo hate kò síyàn kankan tí mi nífẹ̀ẹ́ nígbà tí wọ́n gbé ọ̀rọ̀ Démọ́lá wá fún mi i, I mean uh, Àgbàlá Gabriel let me say Àgbàlá Gabriel nígbà tí wọ́n gbé ọ̀rọ̀ Àgbàlá Gabriel wá fún mi that was last year tí mò ń sọ ọ̀rọ̀ Àgbàlá Gabriel àwọn èèyàn rí ní rí pé ìkà ni mí meanwhile èmi tí wọ́n gbòòrò yẹn wá fún èmi ṣe ṣó yẹn níṣe pé àwọn kan wà náà bí wọ́n ṣe ń sọ̀rọ̀ Àgbàlá Gabriel yìí tó jẹ́ wípé wọ́n máa ma òun náà máa ma put smile you can't be perfect àwọn kan wà náà bó ṣe ń ṣe tó tó ń sọ pé ó ń gbá àwọn èèyàn ó ṣe kinní kan bó ṣe ń gbéṣẹ́ wà fún mi tó mo mọ̀ pé àwọn kan wà náà bí òjò ẹyọ kan lọ bí òjò méjì lọ tó jẹ́ pé àwọn gan-an wọ́n máa máa rí lókè wọ́n máa máa rí bí ẹni pé pẹ̀lú nǹkan tó ṣe sínú láì fún wọn wọn ò ní lè gbàgbé wọn lọ́mọ burúkú lọ́jọ́ títí ẹ̀ so mo ṣe ṣó yẹn mo dẹ̀ ra àwọn nǹkan kan mi ò drop wọn síta nítorí pé èèyàn kì í ṣe nǹkan bí ẹni pé kéèyàn ṣe ṣó yẹn kí gbogbo nǹkan yẹn bàjẹ́ ẹni tí èèyàn ṣe ṣó fún lénìí ó lè padà wá jẹ́ ẹni tí èèyàn máa nídìí lọ́la ṣé you get when people pushed me, pushed me, and like Otolani, bring the proof, bring the proof. I brought just or two, one or two proof. today. jẹ́ pé mo gbà wọ́n ènìyàn wá, pé kí wọ́n wá sọ̀rọ̀ Then I want your rí pé yes, because àwọn ènìyàn wá gbójú síta, wọ́n sọ̀rọ̀ fún ara wọn. Yes, èèyàn méjì nínú in your mẹ́wàá, because kò ní ìtumọ̀. Ẹ get tí mo bá ṣe show, mo ṣe show be ẹni pé kéèyàn correct èèyàn. It's not pé kéèyàn in tèèyàn je mi ì mọ ibi tí máa ti pàdé Démọ́lá lọ́la mi ì mọ ibi tóun náà ti máa pàdé mi lọ́la àmọ́ kọ́tà ṣe lè ṣe fúnra wa she he is still very young he is a young man kò dẹ̀ lè mọ̀ ṣe náà bí Démọ́lá ṣe wà yẹn mo lè bí lọ́mọ yes àbí mi lè bí lọ́mọ ni mo lè bí Démọ́lá lọ́mọ àmì Àgbàlá Gabriel bọ̀ mi ìwá ní ṣe ṣòfò ní ọmọdé tí mo bí tágbà ń lọ àgbàlagbà ni òmọbí tọmọdé ń lọ ó lè di lọ́la gan kó kúrò ní ìlànà yẹn kó jẹ́ pé ibòmíì ló máa wà pẹ̀lú bí mo ṣe kọ̀rẹ́ ẹ̀tẹ̀ tó ó máa máa rí mi náà because àwọn supporter náà ń rí mi bí ẹni pé ó fẹ́ bà títí Démọ́lá jẹ́ ó fẹ́ bà ti Gabriel jẹ́ no nígbà tí kíní yẹn wá come to pass tí gbogbo yẹn wá tí gbogbo kíní yẹn wá boomerang tí gbogbo yẹn wá pariwo I took my time I listened to this and that that that that, that. I was able to speak to talk about it just twice I made just two shows nígbà tí gbogbo yẹn gbóná when I was talking about it last year Kosin sí níta people couldn't understand and you know everything ní Nigeria anything that has to do with religion they don't like to hear about it anything tó bá ní ṣe pẹ̀lú religion kí pastor church wọn kó gbébọn sí wọn lórí kó pààyàn kan láàrin wọn báyìí they still want to, they still don't want to hear they want to cover the pastor they, you know Nigerians are pastor they are like five and six so I did what I could do and then mo dẹ̀ gbẹnu kúrò ń bẹ́ẹ̀ so when everything came to pass this year i was looking because not everything okay oh, nǹkan tí mo sọ náà nìyẹn ṣó ti people were sending messages to me they were sending me videos even when i spoke about him last year so a lot of people made shows for me Tolani Obayeje Tolani ba yo fẹ́ pa ye pastor je o fẹ́ ba ye Agbala Gabriel you want to pull him down you want to do that a lot of people made shows for me on my name caption it with my name put my photos doing shows left, right, and center, but I did not answer any of them because that is me. Tí mo bá sọ̀rọ̀ nípa èèyàn, kéèyàn 100 but àwa ṣe show for me I might not even answer you. Because kì í ṣe mo believe kwe mo fẹ́ wá ṣe show yìí, mo fẹ́ wá bá àwọn ará No. But mo ṣe show yẹn ni pé kóun náà lè learn ni. So ìgbà tí gbogbo kíní yẹn wá ṣẹlẹ̀ doing ọdún yìí lórí ọ̀rọ̀ Muyideen, ó nà Muyideen bá àti ẹ̀rí kankan ó fẹnu ẹ̀ sọ pé òun nà Muyideen òun nà lẹ́gba ẹ understand ẹnu ẹ̀ ló fi sọ tí gbogbo adẹ̀ gbọ́ pé ó tẹ̀ wá fẹnu ẹ̀ sọlé everybody condemn ẹ̀ so yes I did the same and I, I made two, two shows like I said so after that I was looking because I don't want to say anything about it but people were talking saying different thing different thing different thing you know you know you know some people on social media tó bá ní nǹkan they have to talk about it later or dalẹ́ like make three shows in a day make four shows in a day even when there's nothing you know they just want to and you cannot tell people how to make their shows you know bóníkàlùkù ṣe ń run business ẹ ọ̀tọ̀ọ̀tọ̀ ni so mo wá rí i pé wọ́n ń sat. One show, Hamzat wọ́n ń ṣe oríṣiríṣi pẹ̀lú Oríyọmí Hamzat at the end of the day they want to put everything on Oríyọmí sat. But the reason why I'm making this show today, ni I am just here to advise Oriyomi, Alhaji Oriyomi Hamzat, pé, if possible, let go of uh, If possible, please, if possible, you have been known, you have been doing a great job ẹ ti ń ṣe àwọn iṣẹ́ ribiribi ẹni tó bá lóun ò mọ̀ yín á jẹ́ pé nìyẹn ṣẹ̀ṣẹ̀ dé ni àwọn èèyàn lè máa concentrate wọ́n lè máa you know wọ́n lè máa gbọ́ fídíò yín dáadáa èmi mo ṣáà ń gbórí Yomi Amsat but mi really ń wo program yín dáadáa no but at least we watch Oríyọmí here we list we Oríyọmí kọ́kọ́rọ́ alátẹ tó bá tẹ̀ jẹ́ pé Ah, àgbọ̀ details Oh yeah, not everything you see on social media you you know the details Sure you get see best glorious Sure understand but ẹ you have been on social media for a long time even before me long time I was once your uh, fan then then nígbà tẹ́ ti máa ṣàwọn ilé tẹ́ ń ṣe é sìn tẹ́ máa ń gbé àwọn èèyàn wá tẹ́ máa tẹ́ máa solicit fún èèyàn I was once your fan. So you have been for a while. There's one thing I don't like about you. I am going to say it. Alhaji Oriyomi just did a show now and he said he will upload something on his reality page on YouTube. Eba mi mucho show yìí, mi send díẹ̀ sí wọn. Please yẹ máa kọ́ tiẹ̀ ní kẹ́ ẹ má ba mi jù sínú inbox wọn There's one thing I don't like about you we are all different a yàtọ̀ kì í ṣe pé mò ń condemn yín nǹkan tẹ̀ ń ṣe yẹn but there's one thing I don't like about you tí ajá bá sọ̀rọ̀ you want to reply them tí olóńgbò bá sọ̀rọ̀ you want to reply them tí èkúté ilé bá sọ̀rọ̀ you want to give them attention tí aáyán bá sọ̀rọ̀ you want to reply them it's like you don't have a thick skin ẹ ẹ rárá gbọ̀rọ̀ sí ẹ má ẹ má ń dá àwọn èèyàn lóhùn last year too when I spoke about you you replied me but it's, it's only because me, if I drag ẹ tó bá jẹ́ pé àwọn tẹ́bi ń pa lórí social media they will drag it because you replied me nígbà yẹn I understand. I replied mi ń gbà yẹn bọ̀ nítorí àwọn nǹkan tẹ̀ ń ṣe kò sí bó ṣe lè rí táwọn èèyàn condemn yín èèyàn márùn-ún wọ́n á yes má yẹn try everybody try best here. he got all tempered everybody try best ẹni tó bá ń ṣe nǹkan tó bá ń help tó bá ń ẹni tó bá ń ṣe nǹkan tó bá ń ṣe nǹkan kan tẹ́ ẹ̀ pù sínú ojú èèyàn àti Àgbàlá Gabriel náà òun náà máa máa ní àwọn ọkàn bí àwọn èèyàn ṣe ń condemn ẹ̀ tó. No, sis, you don't know him well. He doesn't reply all. You know he's, all, uh, he's also human. There's a limit to human. Okay. When I spoke about him last year, he replied me mo dẹ̀ tún ráwọn fídíò kan tẹ sọ pé ẹ ẹ máa gbọ́ mo ráwọn fídíòs kan síbẹ̀ mo ráwọn fídíòs kan tó sọ pé ẹ wọ́n bú mi wọ́n bú mi pé mi ìgbàṣẹ́ mi ìgbàṣẹ́ kí ló ń pè Joseph Aloba Mohbad mo ní fídíò yẹn bọ́ mi wá mo bí tó wà mọ́ tó bá pẹ́ mo lè play fídíò yẹn fún yín ni bóyá kí n wà ẹni sọ̀rọ̀. ṣé ẹ̀yin náà rí fídíò yẹn náà was surprised to see him responding to Josie matter too daily William thank you ma. Me mọ video tí one. I chat mọ́ ẹ ṣáà ti mọ he do reply people yes

ó ṣàrí fídíò yẹn bì kan tó sọ pé tó ti ń sọ̀rọ̀ pé ọlọ́mọ ní bàbá òun láìkí bọ́mọ òun ṣe kú ṣé you get ṣé you know that video now. say recent video Be be bia one two months bia kini kan bia mi mọ̀ ẹ ti video ye. okay Money video ye nígbà mi tẹ́ mọ̀ tó wà you you watch it okay mi ì mọ tó wà mọ́ ìbàjẹ́ káwọn èèyàn gbọ́ ni àwọn tó àwọn mi ò gbọ́ bí ẹni tó bá gbọ́ wọ́n á lè gbọ́. mi mọ tó wà jẹ́ kí àjọ sọ̀rọ̀ èmi àti bàbá Mohbad sọ̀rọ̀ tán táì sọ̀rọ̀ tán kò tó twenty four hours tá a sọ̀rọ̀ wọ́n sí ní threatening máa yẹn. kò ń ṣòwò kò ń ṣòwò lélẹ̀ kò ń ṣòwò lélẹ̀ ẹ ṣáà ti máa mọ̀ ṣá kò ń ṣòwò nìyẹn. I don't know. I, you saw the video. Ẹ ti gbọ́. ibẹ̀ náà ti sọ pé ọlọ́mọ sọ pé nǹkan tó sọnù fídíò yẹn ni pé ọlọ́mọ ní pé òun láìkí bọ́mọ òun ṣe kú wọ́n wá pè mí àwọn èèyàn wá sọ pé kínní wọ́n fẹ́ kí n bọ́ sínú kòtò wọ́n fẹ́ wọ́n fẹ́ da pa wọ́n fẹ́ de páńpẹ́ sílẹ̀ fún mi very recent one yeah ṣe understand Alhaji Oríyọmí Amsat kò ń ṣe pé ṣe mọ̀ pé oníkálukú yàtọ̀ síra wọn bí mo ṣe ń sọ lọ. yeah when when they were dragging him yes nígbà tí wọ́n ń drag wọn ni tí wọ́n sọ pé. when when they were dragging him yes. okay. ọ̀rọ̀ wà tún ti dé odò tìyín náà ọ̀rọ̀ wà ti alájì orí yomi amsat good evening sabi good afternoon sir ọ̀rọ̀ wà tún ti dé odò tìyín náà ó ga no nǹkan tí mò ń sọ ni wípé sà ẹ káàbọ̀ sórí ètò alájì Oríyọmí ẹ bá mi ṣe wọn ní love ẹ káàbọ̀ sórí ètò sà ẹ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe lágbọ̀rọ̀ Ọlọ́run kò ní ẹ ní ṣàṣetì lágbọ̀rọ̀ Ọlọ́run gbogbo iṣẹ́ tọ́lọ́run bá ti parí lọ́lọ́run máa máa gbé síwájú yín ẹni tí Ọlọ́run bá ń bínú sí ẹ ní bá wọn daṣẹ́ pọ̀ ẹni tí Ọlọ́run ò bá tọ́lọ́run ò bá yọ́nú sí ẹ ní bá wọn gbélé ẹ ní bá wọn wọ kọ̀ọ̀kan láyé nǹkan tí mò ń sọ lọ́jọ́ tèmi ni wípé kẹ́ tó débí báyìí mo ní pé tí adìyẹ bá sọ̀rọ̀ nǹkan tí mi ò láìkì nípa yín sà ni wípé ẹ ẹ̀ mọ iyì ara yín pé ẹ ti pẹ́ lẹ́nu iṣẹ́ yìí tí adìyẹ bá sọ̀rọ̀ kì í ṣe gbogbo nǹkan tó sọ̀rọ̀ lẹ gbọ́dọ̀ máa dá lóhùn àwọn èèyàn máa sọ̀rọ̀ wọ́n máa dárúkọ yín nítorí pé ẹ ti wà lẹ́nu iṣẹ́ yìí tipẹ́ ẹni tó máa ń ṣe nǹkan tí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ lẹ́niwẹ̀ẹ́ ẹni yẹn ò ṣe dáadáa ní sà mo rí bí wọ́n ṣe ń gbé ọ̀rọ̀ Muyideen tí wọ́n ń gbẹ̀rọ̀ Muyideen tí wọ́n ń gbélé yín lórí tí wọ́n ń gbọ̀rọ̀ yín Muyideen kẹ́ tó débí báyìí nǹkan tí mo sọ ni pé tí ẹ bá lè jáwọ́ lọ́rọ̀ wọn pátápátá kẹ́yìn kọ́ńtínú láti máa ṣe nǹkan tẹ̀ ń ṣe anybody tí wọ́n bá bọ́ síta láti wá sọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ wọn kò ní kankan tó fi ń ṣèyàn ṣe ti understand sir anything tí wọ́n bá sọ nípa yín ẹ gbọ́kàn kì í ṣe gbogbo ìjà lèèyàn máa ń jà kò ń ṣe gbogbo ìjà lèèyàn máa ń dá sí kò ń ṣe gbogbo ìyàn lèèyàn máa ń jà bọ mo rí pé a kì í ṣe kankan náà oníkálukú ní skin um, tí skin jura wọn lọ tí wọn ò ní lè mójú kúrò nínú eléyìí tó bá sọ ẹ máa máa fi pé bí wọ́n fẹ́ bá lórúkọ jẹ́ ẹni tọ́lọ́run bá ti gbéga kò sí ọ̀kọ̀ọ̀kan tó lè gbé ṣe ti understand tí ẹ máa ń ṣe nǹkan táwọn èèyàn bá sọ pé ẹ ṣe dáadáa kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe táwọn bá gbọ́ àṣírí á tú kan that is my own belief táwọn èèyàn bá sọ̀rọ̀ nínú nǹkan táwọn èèyàn ń sọ nípa yín yẹn just speak some things and learn from it and don't reply tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ nínú ìbàjẹ́ nínú gbogbo ẹ̀ lèèyàn ti máa ń rí nǹkan tí wọ́n máa mú lò láti ṣe ọ̀la sà ẹ ti gẹ̀ sà you say they are just telling lies against us we are far far from Muyideen we have nothing that's that's very good sir